àjòjì tí mo gbà sínú ahéré òun ló kẹrun inú ayanran lọ. yá mo dúpẹ́ mo dúpẹ́. Ah, wọ́n jẹ́ kó mọ̀ pé mi dálé mọ fọ́ọ̀gùn lọ́tọ̀ èmi á dídá rò. tí o bá wá gba ẹ̀mí mi kúrò nínú ara ẹ̀. not let her rest? a ti sin mọ́mí ẹ̀. elédùn àmọ́bàjẹ́ ìṣòfò ọmọ wọ́n bẹ́ẹ̀ ṣàdéhùn pé wọ́n fọwọ́ mi gbọ́mọ sí i. ìwé yìí ló jẹ́ kí n mọ ìyàtọ̀ tó wà nínú òkú àti àlá. ìdájọ́ ọmọ òkú ọmọ àbí wo wọ́n jọ ọ́ lójú túbọ̀ sọ. kò sí ìyàtọ̀ nínú ẹni tó ti kú àti ẹni tó sùn. tara mọ ọrẹ ṣíṣe orí ọrẹ ṣíṣe tó rí o ó lè sọ ayé ẹ̀pà méjì péré kó sọ dẹgbẹ̀fà. bí ọ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ kókó nílò orí I am not perfect I make mistakes I hurt people but when I'm sorry I mean it. ìfẹ́ kìí tí ìfẹ́ kìí ṣá ìfẹ́ kìí dìbàjẹ́. àìmọye àwọn obìnrin táwọn boys táwọn ọkùnrin ti bà láyé jẹ́. babe ṣó ṣó ọ̀pọ̀ ti ro kíní ìdáadáa ṣá. ó dín dín ìṣẹ́jú méjì two minutes ni mo fi rò kí n tó kí n tó fún dókítà lésì. two minutes ló fi ro adúrò ọ̀rọ̀ yẹn. o ò dárúkọ ẹ rárá wa dárúkọ ẹ tó fifty times. ah báyọ̀ wá dé sí báyọ̀ wá dá ó tún di àmàlà náà báyọ̀ wá ṣe gbà báyọ̀ wá ṣe wà. èmi ò wá ń kò le bímọ mọ́. ibi àbí irú òun mò ìyàwó lélẹ̀ kọ́kọ́ stand up jọ. Ah, ah. onílé onímọ́tò o tún dúró dáadáa kí ló wá ń dúró dè o fẹ́ máa jẹ iṣẹ́ àwọn ọmọ ẹ̀ lọ́hún ni ò jẹ́ kó fẹ́ àwọn. tó bá fi jíjẹ mi ò máa ní kó gbé wò kó gbé wò ìwọ ló kò máa ní láti ṣọ́ eré ṣe kó má jẹ bá àfojúbó wọ́n ti máa ń sọ fún ẹ kó má máa sọ̀rọ̀ báyìí mọ́ mi láìkẹ́ àjọ máa lo ilé ayé pẹ́pẹ́pẹ́ ni. a kàn lè máa ṣèrántí ẹni tó ti kú ṣùgbọ́n kò rí kó sùn sí fẹ́ni tó ti lọ. àmọ́ ìfẹ́ kò rí kó sùn sí fẹ́ni tó ti lọ. tí mo fi wá rọ ọ́. àwẹ̀lẹ́ ọ̀kìn èmi mo rán ni sí ọ ẹ yorùbá bọ̀ wọ́n ní tọmọdé bá tó lọ́kọ àfọlọ́kọ ni bọ́mọdé bá sì tó ládàá dandan ni ká fàdálẹ̀ lọ́wọ́ àwẹ̀lẹ́ èmi rẹ náà ìsọmọdé nù lù wá yìí àpọ̀ níyè àkèrè inú ayé àwẹ̀lẹ́ mo máa jẹ́ ń parọ́ fún ọ jẹ́ ó wù mí kí n fi ọ ṣàyà àmọ́ ìwà jàgídíjàgan rẹ náà ní ń bà mí lẹ́rù àwẹ̀lẹ́. Afọláyan hmm. èmi náà kì wá aṣọ oníjàgídíjàgan bá òun àwọn èèyàn ni mo ń tọ́ mi Afọláyan jẹ́jẹ́ mi mo máa ń lọ nùlù yìí mi ò kì í tọ́jà àmọ́ dákun nígbà bá ní pé mo tutù o mo tutù o kí n máa wò wọ́n bí wọ́n ṣe ń ṣe fún mi o tí wọ́n bá fi nǹkan tí mi ò fẹ́ tí wọ́n bá fi ń lọ̀ mí nǹkan. àwẹ̀lẹ̀ èèyàn náà mo ní sùúrù pẹ̀lú gbogbo tí màá ṣe lóòótọ́ mo mọ̀ pé bọ́ ọ bá ń ṣe jàgídíjàgan rẹ bí mo bá débẹ̀ ọ sì sinmi rẹ̀ àmọ́ kí èsúró mọ̀ wàá rè pàdé ọ̀rẹ́ dà sí mi òun ló jẹ́ mọ́ kí ọ nílẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n sọ pé n ò gbọ́dọ̀ dán orí wẹ̀wò lásà ó sì mọ̀ pé àwọn tó sọ fún mi wọ́n ó sọ wípé ọlọ́run mú mi ni àwọn tí ò bá fẹ́ jẹ́ kí irú òtún wá ṣẹlẹ̀ sí mi wọn ò lọ́lọ́run ó yọ ọ́n àtọ́lọ́run mu àtọ́lọ́run ó yọ ọ́n kélédú jẹ́ kankan ṣẹlẹ̀ sí à ń bẹ̀. ìwà àwẹ̀lẹ̀ tó bá ti wá sọ pé nǹkan ò ní ṣe mí wípé mímì kan ò ní mímì wípé kí n mọ̀ nìṣó ńlẹ̀ ẹ̀ mo wá fi ń dán ọ lójú pé èmi rẹ ni títí láíláí. àfọláyàn tèmi mm-hmm. nìkan ìwọ náà mọ pé èmi náà nífẹ̀ẹ́ rẹ O mọ pé kò sí nǹkan tó o bá sọ tí mi ò kì sí ọ lẹ́nu kódà bí n bá fa wàhálà bí n bá rí ọ báyìí ara mi ò wà lẹ́nu torí ìfẹ́ kó o bínú sí mi. mi o. Àjàló balẹ̀ tẹ́rẹ́. Àlọ́ mi àlọ́ o. Tẹ́rẹ́ Àjàló balẹ̀ tẹ́rẹ́. Àlọ́ mi àlọ́ o. Tẹ́rẹ́ Àjàló balẹ̀ tẹ́rẹ́. Ẹ ó kọ́ra gbọ́. Tẹ́rẹ́ Àjàló balẹ̀ tẹ́rẹ́. Bọ́mọdé bá ń gé kíní gbó àgbà ló mọ ibi tá a wó sí. Ṣèbí lówelówe là ń lùlù agídígbò ọlọ́gbọ́n nìkan ló mọ̀jú rẹ̀ jó àwífúnni kan tó dání o àgbẹ̀jà kádì ní. akèrègbè ni ó sọ ibi tó máa fokùn sí lọ́rùn. ọ̀rẹ́ mi. báwo ni o. oṣù tó ń hmm? wọ́n máa gbọ́ pé wọ́n ní ọ̀rẹ́ rẹ̀ fẹ́ ṣègbéyàwó. ọ̀rẹ́ mi o ọ̀rẹ́ rẹ̀ àwòrán alájàngílà. ẹ́ abẹ́ẹ̀ ah, ni sóò tí gbọ́ ni. tábẹ́fẹ́ dìgbòlugi. afẹ́sọ́nà rẹ̀ ni afọláyan. afọláyan. bẹ́ẹ̀ ni. Ah. kí ni. Ah. kí ni. kí ni wo dákun má gbẹ̀yìn wa o àjọ lọ ni o àjọ débẹ̀ ni. Hmm. bẹ́ẹ̀ bá ti ní a lọ ó dà. ìwọ lọmọ. àmọ́ ha. kí ni. Hmm. ìwọ lọmọ dákun. ọ̀rẹ́ ṣe bí ẹ. ṣé ọ̀rẹ́ mi. kí ni òun náà ṣe hmm. wá lè báyìí. Hmm? sì máa ń pààyàn lẹ́rìn. ìwọ náà mọ̀ mi ó mọ̀ pé <laughs> mi ò ń parọ́ ọ̀rọ̀ mélòó mo fẹ́ sọ tí wàá máa fi rọkùn. Hmm, hmm. bí yorùbá ní ẹ̀rù òkúrò kan kì í ṣe jẹ. àmọ́ ó ní olórọ̀ kan tó fẹ́ bá mi sọ oṣù lónìí ló sọ̀rọ̀ òótọ́ ni àmọ́ ọ̀rọ̀ náà ti sápa mi lórí wo tí n bá ti rántí n ó sọ fún ọ ọ̀rọ̀ sápá olórí. Hmm. so ó sì ń lọ ọjà. èmi ò lè sìn ọ́ lọ ọjà o àmọ́ mo lè sìn ọ́ lọ sí ọjà. Ah. wẹ́nu rẹ̀ sáàsì rẹ̀ sáká jọ lọ ni. àti fẹ́ ìlú ah no. Ah. ẹ ǹlẹ́ o ìyá wa ìyá wa. àgbẹ̀lérè bó o ni. mo ti wá ń lọ sọ́jà n ò bá ń ni mo fi ní ká wá wò ń bọ́yẹ̀ wà ń lé. àgbẹ́lẹ̀rè mi ò lọ́jà ah. ilé mu wà. Ah. bàbá mi náà sọ pé kẹ́ ẹ rán mi sí àwọn ló pé kí n gba kẹ́ni ọ̀hún wá. bá mi sọ fún bàbá rẹ pé tó bá di nírọ̀lẹ́ ń yọjú sí ọ̀dà ìyá wa bí mo ṣe sọ fún lánàá. lẹ́gbàá lẹ́gbàá lẹ́gbàá. agbárí fi mi lẹ̀ ilé agbárí jó máa bọ̀ áyìn. o bó ṣe rí dìdìrín. jó máa bọ̀. dandan dídí. fi ilẹ̀ ẹ̀ tí ò ní láàka yìí. dẹ́n gbá láwùjẹ kórí ẹ̀dán kó jọ ẹ̀ kéèyàn tó gbá kórí ẹ̀dán. òponu ọlọ́gbáyé tó fi okun ọ̀gẹ̀dẹ̀ gún ọ̀pẹ jó máa bọ̀ háìn aláìní la ka jó máa bọ̀ ilẹ̀. a mọ̀ lé ọ ní ilẹ̀ yìí gbẹgẹdẹ gbiná bonílé ńkọ́lé tó parí ilé alábòsí yóò mọ̀ pé tòun hmm. wà níbẹ̀ o. ọlọ́gbọ́n ayé. àbẹ́ẹ̀rí <laughs> mélòó wàá láyé ọ̀hún tóbìnrin kan wà mọ́ ọwọ́kọ́ mú rin sùn. <laughs> a ó mọ̀ lé ọ ní ilẹ̀ yìí gbẹgẹdẹ́ gbiná bónílé ń kọ́lé tó parí ilé mọ́ pẹ́ gan mọ́ o mọ́ pẹ́ gan mọ́ jàǹtó ẹlẹ́nu rúru mọ́ pẹ́ gan mọ́ mọ́ pẹ́ gan mọ́ o. Ah, abẹ́ rí nǹkan mélòó wá láyé ọ̀hún ah. tóbìnrin kan wà mọ́ kókọ́ mú orin sùn. Eh, mọ́ pẹ́ gan mọ́ o mọ́ pẹ́ gan mọ́ jàǹtó ẹlẹ́nu gbígbẹ mọ́ pẹ́ gan mọ́ mọ́ gangan gangan gangan. károdù àsùn èmi lára ilé ó mu abẹ́bí ah. èmi ló dé. ẹ kú kalẹ̀ bá mi ẹ má bínú pé mo pẹ́. Ah. ṣé o sáfọ haha yìí ó fọ. bẹ́ẹ̀ni. tó o fi lè mọ báyìí. bá mi ó mọ̀. Ah, dá o. bá mi ó máa ní ìbéèrè kan tí mo fẹ́ bi jẹ́ ń gbọ́. mo fẹ́ béèrè pé kí nìdí tó máa fi ń pè yín ní ọlọ́gbọ́n ayé. Ah, kárí ọmọdé yìí ẹ ń béèrè ọ̀rọ̀ ló fẹ́ díẹ̀ gbọ́ ọlọ́gbọ́n ayé ọkùnrin ló ń ké sí ìdí tí wọ́n fi ń pè mí lọ́lọ́gbọ́n ayé rèé ṣé wo ò lákìyèsí pé àtọba àtijọ́ yìí àtonílé àtẹlẹ́mù ìlú yìí ọ̀dọ̀ mi ni wọ́n ti máa ń wá gbàmọ̀ràn èmi lèmi máa ń gbà wọ́n mọ̀ràn ẹni tí n bá sì wí fọ́ba àtìjòyè ni wọ́n máa ń mú lò kódà kìí ṣèlú yìí nìkan o gbogbo òlú tí ń bẹ lágbègbè wa ọ̀dọ̀ mi ni wọ́n ti máa ń wá gbàmọ̀ràn ìdí inú táwọn aráàlú yìí tí wọ́n fi máa ń pè mí ní ọlọ́gbọ́n ayé mo gbọ́n ọgbọ́n ọnú mi pọ̀ ó pé gbèje mo gbọ́n ju ọba lọ mo gbọ́n ju ìjòyè lọ sórí <laughs> ó yẹ kó máa mú mi yangàn ni pé bàbá mi lọ́lọ́gbọ́n ayé àwọn aráàlú mọyì mi ni wọ́n fi ń pè mí lóko ọ̀hún tó ti yí ọba ọ̀hún o ti mọ̀dí tí wọ́n fi ń pè mí bẹ́ẹ̀ báyìí. ah bá mi o. ǹjẹ́ abẹ́bí wọ́n wàá bí ọ lẹ́bẹ̀ kan ó wù mí kó o fi ọgbọ́n jọ mí. bẹ́ẹ̀ ni bàbá mi ìfọgọjọ yín. yóò kárí ọmọ agbó ọmọ agbó mọ tiẹ̀ jẹ́ ọmọ agbó tán bẹ ṣekele asakọ ọlọba asakọ báwọn dábòrò àkókò ọmọ yín tí jórin kó tó yóò lọ máa ṣeré lọ máa ṣeré. ẹ jẹ́ èmi máa ṣe nǹkan tí mi ṣe lọ. Ah. ajá àbálẹ̀ <laughs> ẹ mú òjò. ọ̀rẹ́ mi ẹ̀yẹ ń gbọ́ kí ló ṣẹlẹ̀ ń tòótọ́ yé mi. dákun mọ yẹni mi o ọ̀pá mọ yẹni mi rárá ní abadé yìí o sórí níbi abadé yìí mọ yẹni mi rárá nígbà mo pe mo mo fowó rán ọmọ sí ọkọ bá fi dájọ́ tó bá mọ́wọ́ kú ná ń gbowó mi o. ọ̀rọ̀ náà ti ń pe méjì nígbà táàbùrò rẹ̀ mo wá ó tó kú wá àjọ ni nígbà tó sì mú fún mi èmi rò pé owó tí mo ní kó fún mi èmi ti náwó. ṣé ṣé ṣe pé ìrẹ́ burú dákun nígbà ò tọrọ owó lọ́wọ́ mi hmm. mo sì pé ó jẹ́ mọ́ ọ̀rọ̀ báyìí ò náwó lọ́wọ́ nísìn mo wá fowó àjọ rán ọmọ sí ọ wá mú wọn ò wá ná. èmi eh, wò pé tí ìwọ ló fi ní kó mu fún mi ni àbúkò rẹ ò sọ pé owó àjọ ah, ni. ọ̀pá tí ah, ó wàá fà láṣọ yá nítorí owó. ìṣe wèrè fún ọ. òṣèlú ah, fà láṣọ yá nítorí owó ni. bọ́ọ̀ bá fún lọ́wọ́ inú ìsìn. ọ̀rẹ́ wa ti wà tipẹ́ jù báwọn lọ. sọ bí mo ṣe dúró yìí. òṣèlú fà láṣọ yá ni. wo láàrin mi àti ẹ òkú kan bọ́ lọ lé lónìí. Ah, bẹ́ẹ̀ ni mo gbọ́ wọ́n nà fílẹ̀ wọ́n. o fi lásọ lẹ́jọ́. kí ló eh, fẹ́ eh, ah, ṣe. kí ló dé ah. kí ló dé eh, ẹ̀yin kọ́ mò ń bá wí ni. àbọ̀lọ́gbọ̀n ayé ẹ̀kọ́ àbọ̀jọ́ mi. àbọ̀lọ́gbọ̀n ayé èmi ló dé. ẹ dákun bàbá. de? mi ó kájẹ̀ wá pé wọn ò rìn sásìkò ẹ pé ẹ bára yín jà àbí. ẹ má bínú bàbá ẹ má bínú ṣe rí ọ̀pá ni ṣe rí lóòótọ́ ni ó tọrọ owó lọ́wọ́ mi ó pé kí n fóun lówó mo sì pé lásìkò tí mo wáyé n ò náwó lọ́wọ́ jẹ́ ẹ mọ́ ọ̀rọ̀ dìgbà tí wọ́n fi náwó lọ́wọ́ mo wá fowó rán àbúrò mi sí kó bá ń fi dájọ́ bọ́ọ̀rẹ́ mi ṣe mọ bó ṣe kù náà nù. ìwọ fi owó àjọ rán àbúrò rẹ sí. bẹ́ẹ̀ni bàbá. ó ku owó náà. bẹ́ẹ̀ni. ń gbọ́ bó ló ṣe rí. bàbá bẹ́ẹ̀ kúkú ni nítòótọ́ ni pé mo ní kó bù mí lówó nígbà tábù rẹ̀ sì mò wá tó wá mówó fún mi abúrò rẹ ò sọ pé wà àjọ ni èmi ń ṣègbè owó tó mo ní kó bùn mi òun ló mú wá ni èmi sì ti kú owó náà. ìwọ tọrọ owó lọ́wọ́ ọ̀rẹ́ rẹ ó pé ó bùn ọ lówó bẹ́ẹ̀ ni bàbá ó sì lóun ò lò ó lọ. Mm, lóun ló wáá fi owó rán àbúrò rẹ̀ sí ọ pé owó àjọ. kò sọ pé owó àjọ. kò wí pé owó àjọ. bẹ́ẹ̀ ni bàbá. àmọ́ kú owó ná. èmi ti náwó. dákun o ìbéèrè tèmi ó bìyín rèé o ṣé lẹyìn ìgbà tí ọ̀rọ̀ owó ìṣẹ̀lẹ̀ ẹ ti ríra yín àbẹ ríra yín. ayíra ní ẹ̀ẹ̀mejì ayíra lọ́nà odò a sì tún ríra ní. bàbá àríra dáadáa àríra ń àríra. ẹ̀ẹ̀mejì péré náà kọ́ la ríra ni ṣe dáadáa àríra lọ́nà odò àti nídìí ayò ní bàbá ẹ ríra wa bẹ́ẹ̀ ni bàbá. ẹ ẹ sì sọ̀rọ̀ bá ọ̀rọ̀ owó ọ̀hún. ó dà kó wí fún pín. ọkàn mi ti ọkàn mi ti fò ni ọkàn mi ti fò ni bàbá. aláìdáa ni ọ ó lè sí ní ọpẹ yìí béèyàn bá búyàn ní nǹkan èèyàn á máa dúpẹ́ àbí so dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé owó tó bùn mi o mo dúpẹ́ o so wí bẹ́ẹ̀ fún o mọ̀ pé owó àjọ ló fi rán àbúrò rẹ̀ sí ọ o wá ku owó náà kò dáa ìwà ìdá ìwà olè ni ẹyẹ yìí ń ṣe bẹ́ẹ̀ èyí ń ṣe bẹ́ẹ̀ kò dáa. ó da owó rẹ̀ padà owó àjọ rẹ̀. n tí ń kọ lọ bàbá. ọba ó o. kò sí ìṣòro lọ́nu. ó wà bó ṣe ṣe o ṣé ni èèyàn ṣayé bẹ́ẹ̀. ẹ bàbá. ẹ gbogbo ẹ mọ jà ẹ yanjú tó ti yé yóò wà bí ó ṣe yanjú owó àjọ ti jẹ lówó àjọ ni o ṣé ni àbí ẹ ẹja o kò gbọ́dọ̀ yẹ o ẹ ṣeun bàbá o ẹ ṣeun bàbá ẹ ṣeun ẹ gbọ́dọ̀ já o ẹ ṣeun bàbá orí rẹ yọ o jayé bàbá wọn nà bí wo kú ni wọn wọn. ṣé pé èèyàn kan bẹ láyé yìí <laughs> tó jẹ́ pé òun ló lọ́gbọ́n jùlọ. rárá o ọlọ́gbọ́n kan ò gbọ́n bí ọlọ́run o nítorí ọlọ́gbọ́n kan ò ta mi ní kókó etí aṣọ ọmọràn kan ò mọ yẹyẹ pẹ́ẹ́lẹ̀ ibi tẹ́nìkan parí sí ibẹ̀ ni tẹlòmíì ti bẹ̀rẹ̀. gbẹ̀nìgùn agunla ni agunla. pé wọn ò ní gbé ọgbọ̀n kúrọ̀ ni àtẹ̀mí àtẹrù lájọ gòkè. Ǹlẹ́ o, ọlọ́gbà ayé. Ah, ah. Ẹ dákun, o sì ní ìbẹ̀ lọ́hùn fún ẹ̀mí ara rẹ, Bí kò fẹ́ kó di ọmọ, kó bẹ ẹnu sàárè. O sì fẹ́ kán wá fi èèrà, kán wá fi gbóúnjẹ ọmọ fún ẹnu kòtò. Kí ló dé? Níbo ṣe ń ṣe ti wá fara pẹ́ bẹ́ẹ̀. Hmm. ẹ dákun nígbà tó fẹ́ gun igi tó wá mú adúrú ẹrù tó gbé síwájú bóun ló ṣe rí igi ọ̀ǹgùn ẹrù tó yẹ kó o mú kó o gbé sẹ́yìn kí wọ́n fúnra ara rẹ kó o bá lè nígbàdùn sígbèsí ayé ẹ kó o bá lè rókè tó fẹ́ gùn kó o lè gùn lágùn là. kí n sọ ẹrù ìsẹ́yìn. jù sẹ́yìn kí wọn náà wo àlàáfíà tó yóò dé bọ̀ ọ́. dákun bó o ló ṣe rí. ẹ hmm. ṣe ẹ mọ lọ ẹ ṣeun ẹ ṣeun. ẹ àdìbò wo ló ṣe é bó tiẹ̀ sì dá lóhùn. ara mi fúyẹ́. ìwọ gun òkè kó wò ó rí i pé ó rí gùn ní ìsìn. gun wo. ẹ ṣeun ẹ mọ̀ lọ. nínú ìlú wa iná tí ìsáà ṣe pé èèyàn kankan gọ́ọ̀bì kan tí wọ́n ń wo àgọ́ mi lóòótọ́ ń gbà mo di ẹrù iwájú ara nẹ mi àmọ́ ń gbà mo sọ ẹ̀yìn ara tù mí kódà ó dá mi lójú pé wọn mú gígùn lẹ́ẹ̀kan ṣé àjèjì ni arábìnrin yìí ni àbáráàlú torí láti gbà tí mo ti gbọ́njú nínú olúwa yìí òun ọ̀rẹ́ ni tó lọ́gbọ́n bíi mi sáàtù pé ẹnìkan náà tún lọ́gbọ́n tó fẹ́ fọgbọ́n jọ mí ó ní ju ẹrù ẹ̀yìn lóòótọ́ ń gbà mo ju ẹ̀yìn ara mi fúyẹ́ tó sì dájú pé tí n bá mú igi ìgún pẹ̀lú bó ṣe wà lẹ́yìn mi àgùnlà ní gùn lóòótọ́ ó dá mi lójú àjèjì lóbìnrin yóò jẹ àjèjì ni yóò jẹ kó má ṣàtìlẹ̀ wá ṣe pé àárẹ̀ ni tó gọ̀ síbi kan tí ó ti rí gbogbo ìwà àgọ̀ mi yẹn eh, wàá mú yẹn mú igi ọ̀hún gùn. ṣó ti wá rí wípé òpèrè lọ́gbọ́n ah! ṣe lọ́gbọ́n yàbí ọ̀nà ní ìhun kan kò lè nírò ẹ̀ sí. Ah! ẹ wo bí ọlọ́gbọ́n ayé ṣe rò pé òun lòún gbọ́n tó. àbọ̀ rẹ̀. ọmọ kékeré. lọ yẹyẹ rẹ. lọ wá yẹyẹ rẹ pé kò lọ́gbọ́n. ṣe kí ẹ. Ah! kẹpẹ bàbá mi. Ah! lágbára. ọ̀gá. ọ̀gá. Hmm. Hmm. bí ayé ṣe rí nù. o bá rò pé o gbọ́n ọmọlúfàdé o olú adélàwẹ o adélàwẹ o adélàwẹ o tanípadélàwẹ lábẹ èsè ṣó wọn ti pẹrù bàbá yín ni wọn ń tọ ọṣẹ ìwọfàbẹ wọn ata kànkàn ẹ mọ padélàwẹ lábẹ erimọ ẹrù bàbá yín ni wọn tọṣẹ ìwọfàbẹ wọn ata kànkàn ẹ jẹ́ yé pàdé làwẹ̀ lábẹ́ èsè nílé bàbá tó bí yín lọ́mọ <laughs> ẹ̀yin lọ́mọ ládé ládé ládé aláàfin ọba wọn ládé adé aládìkún ńlá gbà fàlàáfin ló fi wá jọba ìwà àdúgbò mọ́ra rẹ̀ lébè orí ọmọ òkúta mo òkúta owó digbí mo tẹ pọ̀ǹgọ̀ sómi sùn ah, ah, láwẹ̀ ó ti rí pé wọn níjẹ̀wù lójú ó yàgbà kánú oko akéwì ọ̀la akéwì ọ̀la akéwì ọ̀la akéwì ọ̀la. sọ́ọ̀rí sọ́ọ̀rí bá a bá ń sunkún a máa ríran o. àbẹ́ni lójú ò bá ríran dáadáa àwa kì í so lódì wọn o. àwa kọ́ ló lódì wọn o. àwa kì í so lódì wọn. ewúrẹ́ ò ló lòdì lòde àgùntàn ló lòdì lọ́jà. àwa la mú gbòòrò dùn. bójá torí. àwa la mú gbòòrò dùn. kẹ́ni tó ń bínú màá bínú. kẹ́ni tó ń bínú màá bínú. ó ti mọ̀ pé kẹ́ni má nígbà wá tó bínú. kẹ́ni bínú a ti mọ̀ pé kẹ́ni máa ní làwọn tó bí wọn. pípọ́ ojú òun sìgá ẹ̀ ronú o kẹmẹ ní jù yín lọ kẹtù mẹni tì yẹ. ọ̀ ń kọjá yẹ. ó ń kò yìí. ó ti ń kọjá yẹ. ó ń kò yìí. ṣé éèkì kan wà? ń kò yìí ṣe é ṣe bí àwọn bàbá mi ṣe ṣe. Ogo yóò! Ah! Wọn ò bá kí ọ lónìí àmọ́ kìkì rẹ̀ dọ́là wọn kà fọláyàn ní gbèjègbèjọ ẹsọlówó tó mi ó ní títí mo fi kà fọláyàn ní gbèjègbèjọ ọmọ olúfún adé o èrò àdínkùn adé làwẹ̀ o mo tẹ̀kúta owó digi mo tẹ̀ kọ̀ǹkọ̀ sómi sùn làwẹ̀ ọ̀pọ̀lọ́ àdínkùn ti rí pé wọ́n níjẹ̀hún lójó tú kánú òkú. bẹ́ẹ̀ni ọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àdínkùn mọra rẹ lébi ládé ládé ládé aláàfin òun ládé adé aládínkùn làgbà. owó òní rẹ mu. ọmọ mo níyọ̀ mo tà tẹ́lẹ̀ bàbá wọn jẹ́ mo lè pò nílé mo jẹ́ lálé funfun ní funfun ah, ah. mo ìwòwò wọ́n gbàlúwẹ̀ láàdì. Ah, bàbá arígbá orí mo láà gbọ́dọ̀ bẹ mo ló fọ́n mu ààrẹ jẹ ìṣòro àà gbọ́dọ̀ òkúta ah, ah, èyí tó pe oh bàbá yín lájẹ ò ní rọlú ọkàn lówó ọkàn lówó ọkàn lówó egun àrà ni wọ́n fi tẹpá òṣòro díso agbárí ọmọ ni wọ́n fi mú kọ ọdájí òwòlú adélàwẹ o ọmọ òkú. ọyá bọ sórí òǹkò yìí. òǹkò yìí wọn lè kí kì mí lè ní o kó má dìjà lọ́la. bó bá dìjà lọ́la ẹni bá lè dá àwọn ọmọ ní òǹdà àwọn. òǹkò yìí o fẹ́yìn tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ mọ̀ tí mo fi ń kọ̀rẹ́ mi ń gbèjì. kò séèyàn tó rí rẹ̀ búnú abàì tí ó sọ pé òun ò mẹ́gbẹ́ yẹmí o ẹgbẹ́ yẹmí eléré orí ìtàgé èmi náà ni wọn ò ní fẹ́ lòmí ìsẹ́mi ẹ wo orí ń ta mí o. orí máa ń tẹ́ lọ sùn o sọ̀rọ̀ mi yé ọ. nígbà mo wá dùbúlẹ̀ tó ń wà ń kọ́. ọyá mẹ́mu mẹ́mu ààrẹ ń gbé gàlégàlé ju o ààrẹ ń gbé gàlégàlé ju o gbogbo ẹ̀yin alágbe ẹ̀rí ṣe o àwa là ń gbé yín o sọ̀rọ̀ mi yé yín. àmọ́ kò sí bó tilẹ̀ wù kó rí Afọláyàn tó ń wò yìí ọ̀rẹ́ mi ni. ìdí ilẹ̀ tẹ̀ bá ń bẹ́ mú. bẹ́ẹ̀ sì ti ń wò yìí yóò ṣe ìgbéyàwó láìpẹ́ ah! ayé ògbọ́ ọ̀run mọ̀. ayé nǹkan kan ni ó gbọ́ báyé bá gbọ́ bọ́ọ̀rùn bá tó mọ̀. ẹ dákun bàbá. orókè ìjọ tó mọ̀. ọkọ yóò ọkọ yóò. yóò yọ. Afọláyàn o ẹ mọ̀ pé nígbà gbéyàwó àfọláyàn o ẹni kúkúrú yóò dẹni gígùn lọ́jọ́ yẹn ó dá mi lójú pé lọ́jọ́ ìgbéyàwó àfọláyàn èmi ó máa wórí mi tì láàrin àgbò máa dorí olórí mú kiri àfọláyàn tẹ̀ ń wí yóò ṣe ìgbéyàwó láìpẹ́ ṣe rí ohun tó jẹ́ mọ́ kì í gbèjẹgbẹ̀jọ́ nu. ṣe rí sórí ìgbéyàwó tó fẹ́ ṣe ọmọ àfọláyàn ìran yóò kì í sòlùsì sọ̀rọ̀ mi yọ. àtòtílétọ̀ ni a. èèyàn nìyẹn o ẹ sì máa rí ṣe gbogbo òran afọláyan olówó ni wọn o sọ wàrà yẹyẹ tó fẹ́ ṣe yóò ju ọṣẹ. ẹsẹ àṣẹ abẹ́ ìgbóni ebi onko yìí. ṣé wọ́n mẹ́mu ni onko yìí sọ́ọ̀ mẹ́mu ni onko yìí. wá ewé ya wá wá wá sọ́ọ̀rẹ́ rẹ ni. Wọ́n sọ̀fọ̀ nílé ẹmu wọn kì í sọ̀fọ̀ nílé ẹmu. Onko yìí o sórí ẹ̀ dàrú. Ẹni tó gbọ́mọ wá ti jẹ́ ọmọ ọlẹ́ ó ti sá lọ. Àlọ́ mi àlọ́ o. Tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́. Ah, àlọ́ mi àlọ́ o. Tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́. Eh, àlọ́ mi àlọ́ o. Tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́. Ẹ ó kóra gbọ́. Tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́. Bọ́mọdé bá ń gégi nígbó àgbà ló mọ̀ bí tá a wó sí. Ṣèbí lówelówe là ń lùlù agídígbò ọlọ́gbọ́n nìkan ló mọ̀jú ẹjọ́ àwífúnni kò tó dánìyàn àgbà ìjàkadì ni akèrègbè ni ó sọbi tó máa fokùn sí lọ́rùn òun ẹni mẹ́gbà dání òwe ìjà ló ń pa ìgbà tí àti ìfọkànlẹ̀ ìdẹ́kun omi pípọ̀ àwífúnni kò tó dánìyàn àgbà ìjàkadì ni àlọ́ mi àlọ́ òun tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́ àlọ́ mi àlọ́ tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́ àlọ́ mi àlọ́ tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́ tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́ ogún ọmọdé ò ní lè ṣe fọ́gbọ́n ọdún bá a ti wáyé pa máa. àbùkù ni ẹni àwí fún ètò màrìjì ọgbọ́n. akèrègbè ló sọ̀bi tó fòkùn sí lárọ̀ o bá a ti wáyé ipa mari láàrí o ẹni mẹ́gbàá dání òwe ìjà ló ń bá igbá tí ọtí ìfakọ̀tì ìlẹ́gbẹ̀ẹ́ kan mi pípa àwífún ni kó tó dání o àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́ àlọ́.